الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله àtọ́ àlékún ìkẹ́ ọlọ́run orí ọjọ́ ìjọ fún ọlọ́run ọgbà nígbà ọ̀ṣọ́lẹ̀ sọ̀rọ̀ náà wà lọ sílẹ̀. Òní ni ọjọ́ kẹta nínú oṣù Rọ̀bọ́ọ̀nù lẹ́yìn tí ìdìbò tí wà lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ta ó tẹ̀sí ipò hàn ní oṣù yìí. Mọ̀kọ́dúnà ni a ń ṣe lọ́wọ́ síwájú. Òun náà ni báwo ló ti yẹ ká máa tú àlùkò hàn. Tóbi jáde pé ìtọ́nà ń sọ òun gan làwọn náà ń gbọ́ yìí ìtọ́nà ń sọ òun là ń fi omi jáde fáwọn èèyàn ìlànà wo nìyẹn máa ń tọ̀ èyí tí a nílò káta púpọ̀ jùlọ òun náà ni àwọn tí a ń ṣàlàyé òun náà ni bóòlù àti tú àwọn àyà kọ̀ọ̀kan nínú àgbọ̀ àwọn àyà kan bẹ bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ wọ́n tú pẹ̀lú èdè ara èdè lágbáwá tí wọ́n gbọ́ dáadáa èyí ni orí ìtumọ̀ tó lọ́n gbà lẹ́yìn ọ̀gbọ̀n àwọn yàtọ̀ wà bẹ́ẹ̀ èyí ò ní bùkátà láti wá ìtumọ̀ rẹ̀ káàkiri ìwọ̀n kò ní ìdájọ́ tó gbẹ́dẹ̀ orí ìtumọ̀ rẹ̀ tí o yé ní ìyá ìtọ́ àrẹ náà rẹ̀ wọ́n máa ń pè ní pẹ̀lú ìpìlẹ̀ ààrẹ ní ìpìlẹ̀ ààrẹ. Omi bẹ́ẹ̀ wọ́n kùránì rẹ̀ lórí ìtumọ̀ rẹ̀ eléyìí ni olórí fẹ́ gbọ́ o ẹ̀sùn yí àwọn olórí fẹ́ rárá kọ́dà tó fa tẹ́lómi fi rẹ̀ kí wọ́n fi ń dọ̀ ẹ̀fọ́ àdéhùn àníbà Muhammadu ẹ̀ gbàdéjì wọlé máa ní lórí nítorí pẹ̀lú tó jọ ní alkohan àti tó lọ́gbọ́ tako alkohan kò rọrùn kí tòhánì àtàbí ìtakùrọ̀ àwọn àwọn àlẹ́fẹ́ yà ń ṣe àwọn tó ní máa ń fi báyìí kò sí ìka tí wọ́n ń fẹ́ àdíìsì yẹn ni wọn ò fẹ́ torí àdíìsì òun ni àlàyé ìsìlámù pọ̀ mẹ́fù pọ̀ tí wàá tó àṣírí sí wọn ẹ máa ń takò ìtakò tó lágbára ni o àwọn ìyá mi wà lọ pé àdíìsì ló ṣàlàyé ẹ̀kọ́ wa tẹ̀síru nínú àwẹ̀ nísìnyí àfáàyè ẹ̀yà sí táǹkà ní táwọn ọdún náà ẹlẹ́sọgbọ́n wọ́n ń kọ́ǹkà ẹ̀yà dúró náà afọ́fẹ́ ọ̀ká náà ni ọmọọ̀ká ń lé gbọ́ngbọ́n wà síbáyé lẹ́nu ìgbà tí tẹ̀sí bẹ̀rẹ̀ ní àwọn èyí mẹ́ta lọ́dọ̀ bẹ̀rẹ̀ wa nínú àkọ́kọ́ lẹ́nu mi ti dàgbà kó lẹ́ bẹ́ẹ̀ máa ń mílẹ̀ rẹ̀ ni o ada mọ̀ á dá alálẹ́nu oṣù yìí àwọn àkọ́kọ́ lẹ́nu ti bẹ̀rẹ̀ wa láà ẹnìkan ní kò tó kọjú fún obìnrin mùsùlùmí tó ṣe haidọ àbí tó ń ṣe nìfàásì ọgbàgbàwẹ káfíńkù ẹwọn kan ó ní láyéláyé ẹ lórí buhari ẹ lórí buhari pé obìnrin tó ṣe haidọ o àbí bá ń ṣe nìfàásì kò gbọ́dọ̀ sí